only have one life to live. àjọ máa lò gbà àjọ àjọ máa lò gbà yìí pẹ́ àjọ máa lò gbà àjọ àjọ máa lò gbà yìí pẹ́ àjọ máa lò gbà àjọ àjọ máa lò gbà yìí pẹ́ àjọ máa lò gbà àjọ àjọ máa lò gbà yìí pẹ́ orin ayé òde òní orin tí àwọn ọmọ ìsìn tí wọ́n ń ṣe jáde orin tó jẹ́ pé lifespan mẹ́ẹ̀ short ò lè gùn gbogbo adẹ̀lá mọ̀ tó bá ti rain three months ó tán nìyẹn wọ́n á gbé jù sẹ́gbẹ̀ẹ́ ni. bọ̀ nígbà yí àwọn bàbá wa bí àwọn bàbá sàn ní òbí ẹ sì rí i pé lára àwọn orin wọn títí di èní tó bá ti jù sí báyìí máa gbọ́ ni tó ní ìtumọ̀ orin tó jẹ́ pé evergreen títí ayérayé ni. tó ìgbára là ń búra ìgbà táwọn ń ṣọ̀dọ́ nígbà yẹn náà náà ṣe gbogbo àwọn orin wọ̀nyẹn tó ọlọ́run ló fún wọn lórí ọ̀fẹ́ yẹn tó orí ọ̀fẹ́ tọ́lọ́run fún àwọn ọ̀dọ́ ìsìn làwọn náà ń lò àmọ́ èmi máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àwa àtàwọn tó ń jọ̀dọ̀ lámọ̀ràn pé tó bá máa ṣe ronú kó tó ṣe kọ orin tó máa nípa tó máa gùn ju ọjọ́ ìgbé ayé ẹ̀ gan lọ sódà tó bá lọ tán wọ́n á lè play orin ẹ̀ orin ẹ̀ á ní á ní á ní ìtumọ̀ àwọn bàbá wa Shina Peter náà tẹ́ bá gbọ́ àwọn orin wọn títí dèyìn tó máa fi album wọn sí báyìí àwọn èèyàn máa máa jó lọ ní orin tó dẹ̀ ní ìtumọ̀ ni so ọlọ́run máa kún wa lọ́wọ́ ṣiṣẹ́ ẹ mọ̀ pé kò easy náà gbogbo àwọn èèyàn ń wá bó ṣe máa tètè make owó so àwọn èèyàn ń really dúró láti pé kan take time láti compose orin tó máa jẹ́ evergreen orin tó máa wọlé sísinsìn àmà piano ló ń lọ sáré lọ sí di amapiano dáàbò gidigidigidi tí amapiano bá wá kú kọ ẹ tún dà lọ sí kíní bọ jùjú wà ẹ i pé jùjú ò kú fújì wà títí ayérayé ẹ rí i pé kò kú àpàlà wà ẹ rí pé kò kú gospel wà ẹ rí pé kò kú lóye yín so kọlọ́hún kọlọ́hún fún wa ṣe ni. gúúsù àríwá ẹ tara ṣàṣà ẹ mú adé ọ orúkọ mi ni Délé Àjàyí tí gbogbo àwọn èèyàn mọ̀ káàkiri àgbáyé as Délé blako. olórin ni mí olórin jùjú ni mí mo ń kọ gospel mix pẹ̀lú hip hop pẹ̀lú àpàlà iṣẹ́ orin ni mo ń ṣe. láti ìpínlẹ̀ ṣe nǹkan tọ́lọ́n bá fẹ́ kẹ̀dá jẹ́ náà ló máa jẹ́ láti kékeré nínú ọ̀hún ọmọ tó bá máa já sámú àti kékeré lẹ́tí máa mọ̀ pé ó máa já sámú so láti kékeré ní ẹ̀bùn àti máa wà níbi tó máa ti ń ṣe nǹkan orin ló ti wà lára mi wọ́n bí mi sí ìṣẹ̀lẹ̀ Star Church of Christ you know, ibẹ̀ mo ṣẹ̀ ṣì wà títí dé ní. bẹ́ẹ̀ dẹ̀mọ̀ pé ọ̀pọ̀ nínú àwa tó máa ń bí sí ìjọ ìdà ìjọ aládùúrà àbí ìjọ ṣẹlẹ̀ a máa ń ní ẹ̀bùn kan àbí kejì tó jẹ́ pé ó máa ń fa ọkàn wa sí sí sí iṣẹ́ orin yálà ká join akọrin ká máa lùlù ká máa play ṣẹ̀kẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ láti bẹ̀ ìtàn tèmi náà yàtọ̀ sí sí yẹn so inú inú ìjọ sẹ̀lẹ̀ tán bí mi sí ibẹ̀ ni mo ti discover ara mi pé mo ní ẹ̀bùn láti pé kí n máa lùlù kí n máa play clef kí n máa play ṣẹ̀kẹ̀rẹ̀ so ìgbà tó dẹ̀ máa yá bíi ọmọ ọdún méjìlá mẹ́tàlá mo bẹ̀rẹ̀ sí ń kọ́ra mi ní ní dùrù èyí ń pè ní piano you know so láti bẹ̀ lọ mo wá ti ń rí i pé ó dà pé nǹkan tọ́lọ́run fẹ́ kí n ṣe ni so mo wá fi ọkàn sí i so kò ń ṣe pé bóyá nǹkan tí mo yàn pọ̀ nǹkan tọ́lọ́run yàn mí sí pé kí n ṣe ni so a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé à ń ṣe àdèkábàámọ̀ bẹ́ẹ̀ gúúsù àríwá ẹ tara ṣàṣà ẹ mú adé ọ̀pá rẹ̀ wá kí gbogbo ayé lè rí pé wọ́n ní ọlọ́run ìmọ̀lẹ̀ mọ́. kí ni ìtumọ̀ orin orin jẹ́ ohun tó máa ń túni sílẹ̀ nínú ìgbèkùn orin jẹ́ ohun tó máa ń tó máa ń fini lọ́kàn balẹ̀ orin jẹ́ ohun tó máa ń jẹ́ kí kéèyàn ní òmìnira nínú àwọn nǹkan kan fáwọn tó mọ̀ ọ́ fúnrò mi sìn kò sí nǹkan tó lè máa ṣe mí tí má ti wà nídìí iṣẹ́ orin gbogbo nǹkan yẹn pátápátá ó máa disappear ni mo wá lè wá ṣiṣẹ́ orin yẹn tán òun kí n tún wá máa ro àwọn nǹkan tó ṣe mí yẹn bọ́ orin jẹ́ nǹkan tó máa ń fún mi ní comfort orin jẹ́ nǹkan tó yẹ pé ta máa fi múnú àwọn èèyàn dùn nípa ọ̀rọ̀ nípa bá a ṣe ń jó nípa bá a ṣe ń ṣe orin jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú nínú ayé ẹ̀dá yálà òun ṣe ni àbí òun gbọ́ ni. I'm living my life like it's golden now I'm living my life from grass to grace alalálùlù. ẹ eh, irú style eré tèmi ni juju and irú juju tèmi máa ń kọ mo máa ń mú gbogbo ẹ̀ mọ́ra wọn torí ẹ̀bùn olúwa fún ìyìn rẹ̀ ni so mi jẹ́ kí n wà nínú box mo jẹ́ olórin tó jẹ́ pé màmá kọ Sànní màmá kọ Òbé màmá kọ Ṣínà Peter Ayéfẹ́lẹ́ eh, orin kérúbù ni o orin sẹ̀lẹ́ ni o màá tún máa mú tàwọn tìgbàlódé hip hop bọ́nú orin tèmi and over the year àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ lára àwọn tí mo ti bá ṣiṣẹ́ ó jẹ́ kí n mọ̀ láti lè mú orin A pẹ̀lú B kí n mú papọ̀ and then èyí tó ṣe kókó jù ni pé tí tí olórin bá dé ojú agbo ẹ mọ̀ pé àwọn kan ó lè jẹ́ fújì náà máa ní wọ́n fẹ́ so màá fún ẹ ní fújì yẹn tó yẹn àwọn kan dẹ̀ lè sọ pé gospel àwọn fẹ́ strictly màá fún ẹ ní gospel yẹn àwọn kan á dẹ̀ lè sọ pé tùǹgbà màá fún ẹ tùǹgbà yẹn òun náà ṣe máa ń pè mí níjọba tùǹgbà. olúwa ló ṣe yìí olúwa ló ṣe yìí fún wa àmì dúpẹ́ àmì ayọ̀ ìyàwó tuntun lẹ́yìn. nínú gbogbo ọ̀gá tí mo ti bá ṣiṣẹ́ ọ̀gá sàn ní ní àwòkọ́ṣe mi because ọ̀dọ̀ wọn ni mo ti kọ́ ìmọ̀ kún ìmọ̀ nípa béèyàn ṣe máa ń dá àwọn èèyàn lárayá nípa béèyàn ṣe máa ń ní ìwà rẹ̀lẹ̀ sí fans ẹ ìdá ó ju ẹ lọ ni àbí kò ju ẹ lọ nípa béèyàn ṣe máa ń dunnú lórí stage tínú bá tiẹ̀ ń bí ẹ ó gbúdọ̀ dunnú lórí stage tó ti wá ṣe tán ó wá lè máa bínú yẹn padà o. wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó jẹ́ pé ìgbà tí mo bá wọn ṣiṣẹ́ ni ọlọ́run ń lò wọ́n láti jẹ́ kí n jẹ́ tó lè lọ sílùú òyìnbó káàkiri tá máa lọ káàkiri àgbáyé láti máa ṣe concert láti máa tọ̀ so wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú iṣẹ́ eléré tó dẹ̀ jẹ́ pé gbogbo wa ta bá wọn ṣiṣẹ́ àwọn náà là ń rí bí icon bí àwòkọ́ṣe wa torí wọ́n ṣe dáadáa fún gbogbo wa ní gbogbo ọ̀nà àfi tí wọ́n máa parọ́. ẹ kí n kọrin bíi bàbá sàn ní adé iyì tó dídẹrẹ́ ní la ṣe ń kọ́lé fún nínú igbó <laughs> iyì tẹ́yẹ ọ̀kíní ló fi ń gbayì láwùjọ ẹyẹ tá ń wówó lọ tá pàdé iyì lọ́nà ó yẹ ká padà sílé nítorí wípé tá lówó ọ̀hún tán iyì la ó fi ra o kó máa ró wẹ́rẹ́wẹ́rẹ́ Èdùmàrè kó jẹ́ ìgbàyì láwùjọ ẹ wáyé ekún ẹ wáyé ọ̀yà ẹ wo tàgbùnrín ẹ wá wo tòkété lóko lóko ìwà jẹ <laughs> ẹ bá tún mílẹ̀ wọn máa kọ́ lọ ẹ mọ̀ pé sàn ni mo bá ṣiṣẹ́ for a very long time. <laughs> bàbá mi bàbá mi o. ọlọ́run bí mo máa bàbá mi bàbá mi o. ọlọ́run bí Ah, ibi tí mo ti ríra mi bí ọdún márùn-ún sí ibi tá a wà yìí ẹ ọlọ́run ló ní déédé lọ́wọ́ mo mọ̀ pé ọlọ́run tó mú mi débi tí mo dé yìí ó máa mú mi lọ síbi tó yẹ kó tún mú mi lọ rírò ní tènìyàn ṣíṣe ní tolúwa bákan lè bẹ Elédùmarè ni pé ìbìrè ni kó máa mú wa lọ nínú ọkàn mi ó wù mí kó jẹ́ pé ní bí ọdún márùn-ún síbi kémi náà ti di olókìkí ńlá tá a tún lè ran àwọn tó ń bọ̀ lẹ́yìn lọ́wọ́ láti fà wọ́n lọ́wọ́ sókè kó má jẹ́ nípa tèmi nìkan kọ́lọ́n ti yànda oore ọ̀fẹ́ yẹn tó jẹ́ pé màá lè rí i pé ọmọ kékeré ó lẹ́bùn orin ó fẹ́ ṣe nǹkan báyìí kí n lè ràn lọ́wọ́ ṣé studio ló need láti ṣiṣẹ́ ni ṣé fídíò ló ń fẹ́ ṣe fún ẹni ṣé promotion ló need ni nǹkan tó wù mí nìyẹn láti lè ran àwọn tó wà lágbègbè mi àti ẹ̀dá lọ́wọ́ and then kọ́lọ́n túbọ̀ fún mi lórí ọ̀fẹ́ láti máa wà níwájú ẹ̀ gẹ́gẹ́ bí olùsìn àti ẹni tó mọ oore tó tó rí gbà níwájú ọlọ́run. bàbá mi ò ọlọ́run ni mo máa dúpẹ́. bàbá mi bàbá mi ò ọlọ́run ni mo máa dúpẹ́. ẹ̀yin lẹ́ ń tọ́jú mi láti gba ewé. ẹ àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ àbẹnikẹ́ni tó fẹ́ẹ́ ṣiṣẹ́ orin tó fẹ́ẹ́ fi ṣiṣẹ́ ṣe ni pé kọ́kọ́ mọra ẹ̀ náà má rò pé torí lámọrin ṣiṣẹ́ orin ó jẹ́ gbajúgbajà àwọn èèyàn ti mọ̀ kí wọn náà lọ síbẹ̀ láti pé o fẹ́ ṣe kọ́kọ́ mọ ra iná ṣó o ní ẹ̀bùn yẹn tó bá ti mọ̀ láàrin ọkàn rẹ pé o ní ẹ̀bùn yẹn then wàá ṣiṣẹ́ takuntakun torí kò ń ṣojúmọ́ kan náà ló máa kàn jáde tí gbogbo àdẹ̀ di bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ mọ̀ tó jẹ́ gbajúgbajà lónìí nídìí iṣẹ́ èmi ti ṣe fún fún ogójì ọdún ọjọ́ rírí ọjọ́ àìrí tó ní láti ní àmúmọ́ra náà ó máa lọ́jọ́ tó máa dùn ó máa lọ́jọ́ tí ò ní dùn and then ó ní láti rí èèyàn kan gẹ́gẹ́ bí àwòkọ́ṣe ẹni yẹn ló máa fi máa check balance ẹ pé ah tó bá jẹ́ lámọrin ni ṣé báyìí ló ṣe máa ṣe wàá lè fi máa balance ara ẹ pé ah ok bóyá ẹni tó jẹ́ mentor mi yìí jẹ́ kí n lọ bá mo fẹ́ gbé ìgbésẹ̀ báyìí ọ̀gá báwo lẹ ṣe lè kọ́ mi and then ká dẹ̀ mọ̀ pé iṣẹ́ orin ṣíṣe because ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọ́n rò pé tọ́n bá ti ṣiṣẹ́ orin wọ́n ní láti mú gbó wọ́n ní láti fa sìgá wọ́n ní láti fa málì wọ́n ní láti mu colorado wọ́n ní láti kóbìnrin excessively irọ́ irọ́ ayé ìgbà yẹn ti yàtọ̀ tọ́n máa ń sọ pé eh, owó tọmọdé bá kọ́ pa àkàrà ló fi everybody ti já everybody ti wake up nsìn ìwọ tó bá ní o fẹ́ máa ṣe yẹn nídìí iṣẹ́ orin ó máa le fún ẹ̀kọ́ tó rọnà lọ torí gbogbo ẹ náà ara ló máa fàbọ̀ sí nǹkan tó bá yẹ kó kó jọ lọ́dún kan wàá rí i pé á dọdún márùn-ún mú ẹ lọ́wọ́ owó tó yẹ kó kó jọ pẹ̀lú ìyàwó kan á pé wàá máa pẹ̀lú obìnrin mẹ́rin márùn-ún ẹ dẹ̀ mọ̀ pé àìsàn tó wá pọ̀ níta ń ẹ̀dẹ̀ oúnjẹ tá à ń gẹ́gẹ́ bí ọ̀dọ́ kò dàbí ìgbà àwọn bàbá so ìmọ̀ràn mi nìyẹn fáwọn ọ̀dọ́ àmọ́ má jẹ́ kẹ́nikẹ́ni convince ẹ pé o lè ṣe tó bá ti mọ̀ lọ́kàn rẹ pé nǹkan tó fẹ́ ṣe ni tẹra mọ́ ṣe ṣèwádìí nídìí iṣẹ́ tó fẹ́ ṣe ẹ ṣé. má má dáwọ́ oore rẹ dúró láyé mi Èdùmàrè bàbá dákun dákun dábọ̀ o má má dáwọ́ oore rẹ dúró láyé mi bí àdúrà bá gbà tán o apá aládùúrà kò ní ká bí àdúrà bá gbà tán o aráyé á sọ pé ó mi o edumare gbọ́ àdúrà mi o ẹ̀yin ọmọ Yorùbá ayé ayé wa o e àmọ́ ṣá ẹ jẹ́ ká fúnra ká fìmọ̀ ṣọ̀kan káyé bára wa jà pàǹsá ò fúnra pàǹsá fi já síná ajá ò fúnra làjà fi jì bàdàdàdàdà Odùduwà gbè wá o. orúkọ mi ni Délé Àjàyí popularly known as Délé Blacko ẹ máa wo tv station orísun orísun ayọ̀ orísun ìdùnnú orísun ohun gidi orísun tv station tèmi ò sùn ló jẹ́ kí n sún síwájú ẹni tán gbé lọ́wọ́ ṣáná fi sàsùn para ìwò tán wá parọ́ mi bíi káfíńdálá. orí mi ò gbà bọ́dé mo ti jẹ lọ.